أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم أفاد الشيخنا سيدي وقوله فعلا فللتقيد بالوقت مع إفادة التجدد واسما فلانعدام ذا ومفردا لأن نفس الحكم فيه قصدا والفعل بالمفعول كقيدا ونحوه فليفيد ذلك وتركه بمانع منه وإن بشرط باعتبار ما يجيء منه أداته والحزم أصل فيه لا إن ولو ولا bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé fún wa nígbà tá a parí àṣàwálò lèmọ́sínádì ìlẹ́yìn tán àwa bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé àṣàwálò lèmọ́sínádì nígbà tá a gbàgbé wípé nínú bàlẹ́ àgọ̀ nígbà ń pè ní lèmọ́sínádì ìlẹ́yìn ní al-mubtada nígbà tí ń pè ní al-musnadu ní al Thank you. أتوقعني أحوال المسند إليه متى يحذف المسند إليه متى يذكر المسند إليه متى يعرف المسند إليه متى ينكر المسند إليه متى يوصف المسند إليه متى يبين المسند إليه متى يؤكد المسند إليه ومتى نعم yúúsọ́lù wọ yúúsọ́lù ní mọ́sọ̀bìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn masáìl tá a kà nípa mọ́sọ̀bìlẹ̀ ní alhàbùkù wọ̀dùkìrò àtàlùkù àtàlùkìrò alwọ́pù albayanu àtàwọ̀kìrò alwọ́pù alwọ́pù و أو من المسلم بك المسلم جاء محمد أين المسلم إليه؟ وأين المسلم؟ من لله ملك السماوات والأرض أين المسلم إليه؟ الله الله لله ملك السماوات والأرض mùsùlùmí. a ti wá sàlàyé fún wa nígbà ṣùgbọ́n lọ yìí pé gbogbo ìdí pàtàkì tá a lè fi ṣe ágùkù àìmùsùlùmí rẹ̀ yìí oní àlá lè fi ṣe ágùkù lè mùsùlùmí. ìmọ̀ọ́mọ́ dọ́wọ́ sáré kó màá lè kọrin náà. tí gbogbo ń tá nípa àìmùsùlùmí rẹ̀ yìí pé. والحذف للصون وللكائن والاحترام وللاختبار gbogbo àwọn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta tó lè mú wa máa ní mùsùlùmí lẹ́yìn nínú júmúlà oná làwọn ìdí mẹ́tẹ̀ẹ̀ta tó lè jọra mùsùlùmí lẹ́yìn ìgbà yẹn sàrẹ́ fún wa nípa ìlú mùsùlùmí mẹ́tẹ̀ẹ̀ yóò dúkàwọ̀ ó ní wọ́n fi kéré ké gbogbo ń tẹ́ atọ́sàlàyé fún wa nípa kéyì mọ́tà yóò gbé karùn ún gbàwó là á dakọ̀ mùsùlùmí ìlẹ́yìn náà ní ìdí pàtàkì tá a lè fi dakọ̀ mùsùlùmí afẹ́yọ̀kọ́ta tó fi kún ayò fi dùn náà tá a yìí nà. àwọn kọ̀ǹtínù wà pè sí àṣewárì mùsùlùmí. لماذا يكون المسند فعلا أو نفسه من جاء محمد ولي محمد داع قتل قل قال محمد قال محمد قل محمد قائل في هذه الجملة جاء محمد أين المسند إليه؟ وأين المسند؟ أنت عم المسند في محمد دائم دائم دائم دائم جاء يجيء جيئا وكلمة جيئا ولداء ولدوة أين المنصل هنا؟ جاء هنا المنصل مسيء يفضل اسم هذا هنا هو المنصل هو كان هذا مجيء من قال محمد أين المنصل؟ محمد القائد أين المنصل؟ مثل هنا المسند جاء فعلا أيضا المسند هنا جاء اسما ما كان صورة والله شغال صليت ṣùgbọ́n ìsọ ilé ìláyè tí o sọ ilé ilé kẹlẹ́ òtún lọ. tó ní ẹ̀mí tí wà láti bá ń sọ̀rọ̀ tí bá ń kọ̀rọ̀ any choice of word kẹ́lí náà kọ̀ ẹgbẹ́ bá lò ó ní ìdí pàtàkì. bá jẹ́ olùrọ̀ yìí sáà gbé sọ̀rọ̀ lágbàá ọlọ́run bá tún lè kọ́ àlè gbogbo kẹ́límà tí ń bẹ́ẹ̀ ní ọlọ́run máa ma gbé sílẹ̀ tí ìbá wà ní ọlọ́run bá gbé sí ìpò ní islam ẹni tó lọ́wọ́ ní kọ́dà abúláhà lè mọ̀ fẹ́ràn lọ́wọ́ bá ní kí nà abúláhà lè mọ̀ fẹ́ràn kò tó kẹ́límà bàbá bọ́ àyèfẹ́ tó wà ní ọwà so tí wọ́n á lè fi kàtàkìtà máa ń jẹ́ kí mùsùlùmí زيد وكعب كده كده هو ماشي بس في استناد الكتابة إلى زيد أنا فاهم أنت ولا استناد نفسه نفسه نفسه ṣé láti rántí ní sọ́ọ́ ìgbé gbogbo kẹ́límà tí méjì wà ti jọra àwọn kọ́ ẹni tí mo pé bákan náà jọra wọn. kódà sí ìlú méjì a máa ń yára ìgbà kọ́ àdá láti máa méjì lójú òwúrọ̀ sí wàhálà bọ̀ bàbá mi ò sọ wípé ìtumọ̀ fún àdàtì ìjà lásán fún owó náà yẹ kí ni ẹni tó bá kọ́kọ́ dúró bí wàá jì òkú rẹ̀ tó dúró náà pẹ̀lú fún àdà pẹ̀lú sì ṣùgbọ́n abẹ́rẹ́ náà ti fi nígbà tí àlùmọ́sínádù ìdá jẹ́ àlùmọ́sínádù fẹ́ ẹ̀dá ìbáàdà mẹ́lgọ́bà mẹ́lfàídà ó ní ọkọ̀ òun فعلا القول المسند إذا كان المسند فعلا ففائدته ká lè gbọ́ yé pé àsìkò ń bẹ̀rẹ̀ mẹ́rin afẹ́gẹ́ yàtọ̀. ẹ̀ka ìwé muhammadu dáhẹ́ àti kọ́lá muhammadu àti muhammadu buhari ṣé kò sí àgbàdo ẹ̀ka ló kọ́ wọn. kí ẹ̀ máa ń méjì. ìgbésẹ̀ máa ń kọ́. olùgbé àti gbọ́ yẹn wípé mo kọ́ la muhammadu àgbọ̀ àsìkò yẹn bẹ́ẹ̀ muhammadu kọ́ inú ó kàn fi ìmọ̀ ní pé muhammadu yẹn sọ́ni ayọ̀bani muhammadu olùsọ̀wọ́ ni ìgbà yóò sọ̀rọ̀ àbẹ́ torí níbi tí ẹ̀ ń bá sọ̀rọ̀ ń bọ́ sípò tí ìyẹn ń sọ̀rọ̀ yé a máa ń mú bí ìyí wá kó lè jẹ́ mùsùlùmí bàbá gbọ́ ní pé ọ̀rọ̀ káà ń sọ máa dín ní àdìpọ́ rẹ̀. bàbá gbogbo ẹgbẹ́ ni hàlà ìyá fúlù muhammad tí arákùnrin túmọ̀ àwọn ọ̀sẹ̀ fúlù ya muhammad lẹ́kùsọ̀ yẹn tí gbogbo ìbára yẹn fọ́lá muhammad yà fúlù muhammad fúlù ya muhammad tí a rẹ̀ ìbára alimusnad ilẹ̀ ìwẹ̀sọ̀ alimusnad ìwẹ̀sọ̀ ẹ̀fẹ̀ láti máa ṣe yẹn kọ́ àwọn gbúrò àìsíkò mẹ́ gbogbo ìbára ẹ bá ti rí musnad mẹ́ tí wọ́n yẹn ń sèyí lọ́wọ́ èyí tí ma ń túmọ̀ ní kíni ní ma ń túmọ̀ àsìkò inú mọ̀láta fún apàdé òkà inú ìbára àtẹ́tẹ́ èwo ló ní wájú ọmọ ẹni kọ́ọ̀lá Muhammad àti Muhammad kọ́ọ̀lá olólábàdàn kí ni àbá méjì kí ni olólábàdàn eléyìí yorùbá náà sọ yorùbá náà àti báyìí yorùbá mọ́tò sọ àti mọ́tò sọ ọ̀sọ̀wọ̀ ni ó lágbà jù lópe. eléyìí ṣe tiẹ̀ sí àsìkò wọ́n ní kọ́lá muhammadu àbámọ́dé ẹ̀rọ mọ́tò mọ́tò ẹ wọ ọlọ́wọ́ àṣẹlá lọ́ni yukhaadi'uuna Allaha wa huwa khaadi'uhum àbẹ́yẹ̀ yìí rẹ̀ yukhaadi'uuna Allaha. وهو خادعهم àwọn àwọn afẹ́ máa ń yí ọlọ́ ọlọ́run yìí wọn sínú yà ọlọ́run fi lè kọ́ọ́dì àìsí èyí àwọn ìgbà yẹn lè kọ́ọ́dì ọ̀hún nínú ojú ó nà á fi lè kọ́ọ́dì ọ̀hún nà ní ayẹyẹ mọ́sùlùmí lè kọ́ọ́dì ọ̀hún ayẹyẹ mọ́sùlùmí lẹ́yìn ìgbàmí ní ìjàmbá àbáyé kọ́ọ́dì ọ̀hún kọ́ọ́dà ẹni máa ń wọ́n ní kíkẹ́ mọ́sùlùmí ọlọ́run wa kọ́ bá làdé tẹ̀bálẹ̀ fẹ́ tẹ̀lé nínú bẹ́ẹ̀ iná lè ti lọ́dọ̀ mi ẹ̀ wá nípa ní wàá fẹ́ lọ túmọ̀ kéde kéde náà dàbí bí ọ̀hún ìdájọ́ tó bẹ̀yẹ̀ gẹ̀wọ̀ tó wà àwọn òwe báyìí ẹ̀bá mi òun yẹn lọ́wọ́ bá ẹ̀tọ́ ẹ̀lá agbọ́dọ̀ owó tó pọ̀ wá lẹ́lẹ́sì. ni pé ọlọ́run fi mi máa wù ẹ̀rọ dídì ni bẹ́ẹ̀ jẹ́ kẹlẹ̀ ìkọ́ ọjọ́ ọ̀nà wá owó ọkọ̀ ọ̀dọ̀ ọlọ́run gbé olùmúsọ́dọ̀ ọlọ́run bẹ̀ wá ní ìtẹ́sí ní fáìlì tí wọ́n máa bọ́ tí ìlú máa ń ní ìtìlíṣọ́ máa ń ní àsìkò òfin àwọn ìfọ̀mọ́dà àti wọn àkòdí ẹ̀ ló máa ìwé lọ́wọ́ ọba láti fi kí ní oúnjẹ àwọn ní òǹkàrà tó máa ń kò fìgbà tó máa ń kó lè bàyẹ̀ yìí tuntun fún yín ní في سورة الذاريات هل أتاك نبأ الذاريات الذكر الرسول البلايان وهل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما

ẹlẹ́sìn ìtumọ̀ sàlámù sàlámì sàlámù mùsùlùmí ń bí ìsìnkú mùsùlùmí ń bí fèdè àwọn táyà kẹrẹ́bà ìbáyọ̀ ẹ̀ sọ̀rọ̀ àwọn ìfẹ́ ìrètí wọ́n lè fẹ́ ìlú pẹ̀lú fíìlú àìwọ́pù láti kò bá tí ọjà àti ọ̀la o àwọn ìbáyọ̀ àti ọ̀la náà o àbáyé ìjọba ìbáyọ̀ nìyẹn. wọ́n èlú ìtẹ̀síọ́ gbogbo ayé ló máa làwọn àwọn ọmọdé ayà yìí ọmọ tó bá mi wà ìbáyọ̀ mi dáhùn sálámà jù bí àwọn ṣe ti ọjọ́ tó gbé ṣú náà pé wọ́n bá sálámà ẹ̀yọ̀ kọ́ ẹ̀yìn náà ẹ̀fẹ́ tí ó ju ju wọn lọ ẹ̀rẹ̀ kí wọn. peter ti àsìkò kankan bẹ́ẹ̀ tá a ṣe àgbọ̀n ìlú sọ̀rọ̀ ẹ̀fà ẹ̀gbọ́n yìí rán àsìkò ní ọlọ́dún jẹ́ àwọn àmàlẹ́ ń wò sọ̀rọ̀ nínú wa kẹ́rẹ̀ nínú wa àná mi mẹ́rin wọn máa ti dá ẹ̀ tá a pè wò ní mẹ́rin wọn dá ẹ̀ lórí ní àlùfẹ́yìn yòókìlù secondary tó ní bá abẹ́rẹ́ àìmọ́sídìbò báyìí wọ́n ní àìmọ́sídìbò yẹ́bọ̀ àìmọ́sídìbò yẹ́bọ̀ sẹ́kù ṣẹ̀rù ti nàkí mama àìmọ́sídìbò yẹ́bọ̀ máa rí ó di àgbàdì àìmọ́sídìbò àìmọ́sídìbò lásán bẹ́ẹ̀ ولما كان المسلم يكون من الفعل آه يكبر يده يمكنه lọ rí ìdí máa ń túmọ̀ lọ kò sàlàyé àdámọ́ wa pẹ̀lú mi ọ̀nà àlùfẹ́ bàáyé ìwọlé ẹ̀mí ẹ gbogbo balẹ̀ bàáyé ìgbà tí ẹ bá ti wọlé nínú bàlágọ̀ ẹ bá ti tó náà balẹ̀ bàlágọ̀ ni báyìí báyìí báyìí tí wọ́n ayé lọ. èyí kẹta bọ́ọ̀yì ni kò mọ bó rí a ìṣe náà ẹ ti kàn lọ́wọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ àwọn náà ń fẹ́ máa tọ́lọ́ ẹ ọ̀nà bọ́ ìmílẹ̀ ọmọ tẹ̀lé pẹ̀lú mi kò sí ọdún ọgbọ́ ní sí ìyẹn bí tó wá ní ìtumọ̀ tí wọ́n ń bẹ̀ wọn pàdé sẹ́kọ̀ ìlú ìlú wa wọn ò lè ṣe lọ pé wọ́n bá kú bọ́ gbogbo agbára láàrin ọmọ ilé àgbẹ̀ ọmọ jẹun ó ti bọ́ kí ọlọ́run bá bí ẹlẹ́ o pẹ̀lú ti tún láwọn ọmọ tó pé ìsìn mi ni aláàbí ni pẹ̀lú ti tó ní àǹfààní kí تابوزي جاء مسند وقوله فعلا فليستقيم ما إبادة تجسد ما نكي من فيه من تو أما أردت ما تكون بك أردت تكسل كان لك سنة صلاة أقوالي إفادة التجدد من المنزل يبعد every time lẹ́kọ̀ọ́ pẹ̀lú ìdíkẹ́ tí mo rọ́ọ̀lù yìí o máa ní yùsọ̀ ìlú ẹ̀dọ́ ó sọ ẹ̀sán lánàá sí ọ lóṣù wá ní ìjà tó sọ lánàá náà padà á máa lè lóṣù àmà yẹn ọ̀n là sí ìlú kò ní lè ní ojú iná ti fi lẹ̀ wọ́n ní wọ́n lè ní lájọ́ ìdẹ̀rù pé ìgbà mẹ́mbà tí new york táyà alọ́sọ bẹ́ẹ̀ báyìí ní ẹ̀ńlá ẹ̀kọ́ kò sẹ́mà wọ́n òṣèlú ní màálẹ̀ òṣèlú ní màálẹ̀ ìsọ́límù àsìkò tá a wà ní ìsìn sàlámù yìí ni orí ń bẹ́ tí wọ́n ti kó omi kọ́ fòjọ́ lọ ó lè àsàlámù àlejò tí gbogbo bá gbọ́ o tí gbogbo ní ẹ̀káyà tí ìlú máa ní ìdí kẹ lọ tún yìnyín máa ìfaradà ti tàjà jù máa fi kọ́ ọ̀la ìbọ̀wọ̀ yìí ó sọ nígbà tí kọjá tí wọ́n fẹ́ lọ kó tún sọ ọ́ ní ìdúgbò ẹ̀rọ ti pé pé àlùfẹ́ ìfún ìlú tẹ̀jẹ̀ tó sọ́ọ́sì pé yóò pa yóò ẹ̀ sáyà kọ́ aṣọ ìlú rẹ̀ mẹ́sì mi kọ́ àwọn ọ̀rọ̀ rẹ̀ alùpùpù agbẹ́rẹ́ yàrá lọ لماذا يكون للمسند اسم حيدر لماذا يكون للمسند فعلا لماذا يكون اسم المسند يكون للمسند فعلا لأجل التقيد في الوقت káyọ̀ ní àsìkò àsìkò mẹ́mẹ́ wà ní ìbáàdà ìṣẹ̀lẹ̀ méjì. فقوله فعل فعله تتبدل به وقدم عبادتي تتبدل كما واجب مسند وعن اسم محمد قائل muslim bá jẹ́ tèmi tó náà máa ń túmọ̀ tàbá ìlú àti là ó ní fọwọ́ tí wọ́n ti bàlẹ́ ní ìdára nìkan gbogbo méjèèjì tá a dákọ̀ ń bí èsì lára ẹ̀sìn ẹ̀lẹ́yìn ẹ̀dá ìjọ tí o sì pé a ní máa dúró àsìkò lára ẹ̀sìn a ní máa dúró kékeré kàti ẹ̀fáyà tí màkà ẹ̀fáyà mẹ́wàá tún ẹ bá ní bẹ́ẹ̀ ìdùnnú àlejò. Káwá tún ní Zayn Yamurud èwo ló yẹ ká sọ jù marid náà bẹ̀ kọ́ni kí gbogbo ọjọ́ ayọ́ yẹn láàárẹ̀ kẹ́ni bí ìdùn máa di dọ̀ ó dájú kẹ́ni máa di dọ̀ ẹ̀wá ní bí ìdùn máa di dọ̀ ẹ sọ pé àsìkò kan ní tí yóò ti kọjá lẹ́kọ́ ni tí bá ti ṣe ààrẹ lọ ó wọ̀lẹ̀ ààrẹ yẹmọ̀ wọ̀lẹ̀ ààrẹ yẹ̀ṣẹ́kì yẹ̀ṣẹ́kì àzùkà àti ní oṣù lọ́wọ́ báyìí kọ́ o ń fi lè kí ni zukab yẹ̀ṣẹ́kì batin ìlànà ń fi lè pé lówó yẹ̀ṣẹ́kì sùdá ó bẹ̀rẹ̀ sí máa fi lè bóbí fọ́ yẹ̀ṣẹ́kì yẹn ó jẹ́ ká fi lè pé lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé wọ́n ní à zayid mazboom kò lè live láì ní zukab zayid mazboom inú ńlá àwọn olójúmọ́ náà ni náwó náwó kan kò ní tí ó lè mú yí o òbàlágà ni wọ́n ẹ̀mọ́ lò bẹ́ tí ẹ bá ti fẹ́ lo nǹkan tí ń jẹ́ pé ó lásìkò tó ṣẹlẹ̀ tí ẹ gé ogbà àsìkò ní so wọ́n ní ó dáa kámúfè pé ọ̀ká ọ̀nà owó fún ẹ̀dá pẹ̀lú ìtọ̀kọ̀ ìyóde bèlúwà kó ti àwọn ìbáadá ti bọ̀tá fẹ́ wá lo ìsìnmi zaidun marid zaidun yàní majnun masalan zaidun yaani káfíìn mọ́sẹ̀rẹ̀ ìjẹ́ nǹkan ni pé gbogbo àsìkò ń kọ́ yín bẹ pẹ̀lú kíni pẹ̀lú wíyìn tí ó dáa yẹn ok wasman ìfísì ní jẹ́ mọ́sínádù mani alimadarasa tu jẹ̀mí ilẹ̀ tó inú ká ní alimadarasa tu tẹ́jìmọ̀lù àbí alimadarasa jẹ̀mí ilẹ̀ olólọ́ pípé ìròyìn tá a fẹ́ fi wọ̀nyí mọ́ dọ́kítà yẹn pé jamali bẹ́ẹ̀ pé jamali àwọn nìkan kọ́ jamali yẹn kọ́kọ́ wọ́n ní ń dẹ́mẹ̀ kọ́ láàmà bá dan ìsinmi alo mọ́ni hafiz kílàsọ hẹ́wùn ti ń bẹ̀rẹ̀ àrẹ̀ bọ́ ìsìn àrà wọn ni wọ́n lọ kíláàrí yahfaz tó kí ni ti fi al-ismi jẹ́ musnadu fàlẹ́ ní ìdámìdá أنا آه، ما قلو أنا شوف نبي أنا آه، ما قلو أنا يعني التجدد نبي أنا دهي أن ذا لأن نفس العقوبة فيه حسنها إذا كان المسلم أنا مفروض ونروح أنا بالطيب على مصر على مصر مفرد جمع وجمع لماذا مفرد؟ لأن محمد الكلام لا يوجد بني محمد هو يوسف إله سهل sọtẹ́lẹ́kẹ́ tí kí mọ́sálì lẹ́yìn lọ jẹ́ mọ́fọ́rọ́dún mọ́sálì ó bọ́ọ̀dù ìtumọ̀ rẹ̀ náà لماذا المسند هنا مفضل لأن نفس الحكم فيه قصد ونتلافقني حكم في عدد محكوم عليه ẹ̀sùn ẹ̀fẹ́mẹ́wàkọ́ wa nínú mọ́sánádì nínú bàlágọ́ ìtọ́kàwọ́dù lọ́wọ́ kò tó kàwọ́dù ní alìmọ́sánádì wà alìmọ́sánádì ẹ̀rọ dókítà bàlá dájú lóbìnrin alimusinati pẹ̀lú ọ̀sọ̀dẹ̀ ó pọ̀ yókù gbọ́ kí jùmùlà lè bà jù nígbà tí nígbà tí dọ́rọ̀ bàbí yóò wọ́n ní dọ́rọ̀ bàbí yóò àmọ̀ràn amala da dukkan wani al-musnadu wal musnadu amma ban da ta kai tafawul mani ta'allama zaidun al-kitaba idan ka bala ka bala da yin ta'allama aikin zaid al-kama tó tẹ bàlákà jù rẹ̀ ní almusnad walmusnad àwọn ilé ìkọ́ ìlú sábà kan bàlágà fún èsì sábà àmúwánu ní ìyípadà ó ní wọ́n tẹ́ ní ìta ọ̀rẹ́ yàrá àwọn àwọn قليل فينا ومعوني قليل وبعد في المبعون فأينا والفعل بالمفعول تقيد ونحوه قليل في ونحوه قليل في دارنا jẹ́ kó lè mú sínájú lọ́ba náà lè rí sí láìpáì. tí mú sínájú bá wà lọ ní bọ̀fúrú tó wà lọ wà nínú àtàkọ́ńtà àdàkọ́ńtà júmùlà afẹ́sàn jẹ́ kó fún wa ní additional information fẹ́ẹ̀ni náà wò wọ́n máa ń pín júmùlà méjì lè láwùjọ gbogbo tí mẹ́rin júmùlà máa ń pín sí méjì náà wò à ń pè jẹ́ ní ọmọdé lórí àwọn pè jẹ́ ní fọ́dúlà sórí ọdún jẹ́ sórí fọ̀dà wọ́n mú dàgbà àwọn ọmọdé ní àwọn gbẹ́jì ẹlẹ́mẹ̀ntà lè fi mú sẹ́ńtẹ́ǹsì tó náwó ìdáǹtẹ̀ ní ìgbà náwó àlùmọ́tàdáwò nígbà hmm? àlùkábáwò ọ̀mdàdà àlùbẹ́ẹ̀lì ọ̀mdàdà àlùfáàyè ọ̀mdàdà pé kí o bá sì sí ìtàn àwọn dáwó ìrùn dúlà kò lè dúró náírà báyìí ń bẹ̀rẹ̀ kò síbẹ̀ nípa gígùn wa ní fẹ́ńfẹ́ǹsì nínú kéwù tí àwọn ìfẹ́ yóò síbẹ̀ bọ́t àwọn ilé ìkọlà lórí a lè rí fẹ́ńfẹ́ǹsì a lè rí júmùlà ká má rí gbàwọlé mọ́tò àgbẹ̀rẹ̀ bàjẹ́ ó kà kó gbé dọ̀rọ̀ bàjẹ́ fẹ́ẹ̀rì àlùfẹ́ẹ̀rì ọ̀ǹdà bẹ́ẹ̀ni fáìl àlùfáìl ọ̀ǹdà mọ́tò dọ̀rọ̀ bàjẹ́ ìdùnnú àmọ̀wọ́n àmọ̀wọ́n bí kèé ti ọ̀ǹdà kí ló rí àti bí gbé gbéyì ìbí níta fẹ́ bẹ́ẹ̀kì gẹ̀gẹ̀ ní gbéyì lùkọ́ ní lóyìn dọ́gbù ẹ̀wọ́n ní mọ̀gbọ́n bí mọ̀gbọ́n mú àwọ̀ mọ̀gbọ́n mú láti mọ̀gbọ́n mú gbàmù àyíká náà kàyẹ̀ ní lóòjẹ́ àti ṣe wọ́n ṣe pàtàkì bẹ́ẹ̀ náà ní jùmùlà èyí nìyí ó wá ní gbogbo ìgbà náà lọ́wọ́ ẹgbẹ́ àti ní fèrè àlọ́ ní fèrè ní mọ́kànlá ẹ̀kọ́ ní má bí fèrè nínú jùmùlà títí ìwé wa lọ gba àbúrò mi àbọ̀ gba àbúrò máa yìí ẹwà àbúrò lájú yìí àbọ̀ gba lọ́rùn gbà máa yìí lọ́rùn mọ̀gá pẹ̀lú ní lọ́rùn bàbá ìjọ yàwó mọ̀lá lẹ́yìn òun náà ní ọjọ́ mi lọ́gbà tẹ gàrà bàbá inú ti mẹ́tìlọ́tà lẹ́yìn náà ní ilé tó gbogbo àwọn èèyàn kí wọ́n láǹfààní ó kẹ̀lé fún wa ní additional information mẹ́rin bí wọ́n bàbá dé wọ́n ti wọ́n bàbá dé fún ìyá ọmọ tá a jòrí àǹfààní tó lékún tá a fi mọjọ́ òní ó náyà kéèyàn bá wò bí pé lẹ́nu ká máa náà ní ojoojúmọ́ mẹ́rin bí wọ́n bàbá dé fún pèmọ̀tọ́ta àbáàdà náà màtáàdà dọ̀rọ̀ ìbò ló ti mẹ́rin. فهمت من أضرب منكم عمرا أفادنا من المضروب قال يعني وانا وانا آه، طلب محمد أفادنا العلم محمد هو لغة من العلم أعجلت ألفكم مبيع محمد هو لغة إيمان طبعا طلب العلم طلب محمد العلم لأجل الله لأجل الله إذا فهمت ما تقولوا لأجله قلنا كده ما فيني ọgbà dán gbogbo ọgbà tí a bá ti rí àlùbíìn ló bá gbàgbà olùbìní ní kíni kọ́tàlá yusufu alìkétọ̀ àbí wani láàánà àwọ̀wọ̀ àìsàmìtọ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ọgbà tí fèèrè pẹ́tọ́ gbẹ̀gbẹ̀ ni mọ́sílẹ́dì àgbọ́gba màbúlù ní èdè náà ti màbúlù máa wú màbúlù àwọn káàkiri lẹ́yìn àwọn tá a gbé ní ọ̀dà ẹ̀ bá wà lọ ní nǹkan kan ní tí ń sàlàyé fún wa mọ́ ìbọn ni ìbọn àìsí ẹ̀mí yẹn kò sí ń ta mẹ́gẹ́sì ń bẹ̀ ju fàlẹ́ yóò fi ìdàgbà ilé ìta àtúnṣe kìí ṣe inú lọ́gbọ́n nìkan. mami adékèw oníkèé ni mami adékèw wọn ẹ́ẹ́lì. Elihu Falihu fi Dazakuda. When Ade came, lately, huh? Falihu fi Dazakuda. Ade came running. Gbogbo nǹkan tẹ́ wọ́n ti lọ fi sẹ́gbẹ̀ẹ́ Mùsùlùmí bí màfúlù bí ní fàámtó, màfúlù máa wú ní, màfúlù lájílì yìí ní, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n kò sí fà ní gbogbo ìyẹn kọ́ in tó fẹ́ wá ṣe nú èdè kéwú bàlágà yìí tó ní bá ti kọ̀ mọ́ ní mímí sọ̀rọ̀ wa gíná àwọn tó kẹ́rẹ́ àwọn àwọn gíní alifáàgà hàn bàbá òní túmọ̀ yá ti wà mímí fún ó lè bàlágà ń tẹ̀ so ẹni ẹ máa wọ́ ṣègá wọn mú sí ìlú àbí o kárí bá a máa kárí wọn ṣe fún ẹ oṣù yìí ni màmá búlù bí ni kárí bá a gàgà náà ṣe fún ẹ lè sọ òzọ́ọ̀sì làmá ni kárí bá a gbà wọn náà ti ṣe ìjọ́mù mọ̀ká ni káríbà mọ àdìgbò ni wọ́n ṣe lọ́nà ẹlẹ́gbọ́n gbogbo àwọn tá a máa rí yẹn tá a dá ń kọ́ lọ́n especially dàbíwò alimafail especially mansubat lasma ẹ bá lọ ká àtàgbẹ̀ nínú adúlómíà tí ò bá sí nínú júmùlà ní ó pé torí àwọn yẹn ṣe nu ọmúdà ọmúdà lẹ́gbẹ́ ni alifẹ́ẹ̀lì wọ̀lfàì alimọ̀tàdáwù ọ̀lọ́kàbàwù alifẹ́ẹ̀lì ọ̀nàbù fàì ọ̀rọ̀ àwọn ìyókù kọ́ tí bá ń bẹ nínú júmùlà kí ni ìdí tí a fi ń ní mọ̀fọ́ olùgbé nínú júmùlà fàlẹ́ yóò fi ìdá sáà ìdá fi ń rí mọ̀fọ́ olùmọ̀ àbúmbẹ̀ فليفيد فائدة والفعل بالمفعول كقال وتركه لمانع منه وإن ilé àti fáì ìdá àbúmọ́ tá a mọ̀ fúlù wa ìrọ̀rọ̀ bàdé inú. Táwọn alẹ́ fẹ́ kí ni màfúrú sáání wa bí lórí bàbá ìlú àìkú wa ní nǹkan ní ìlẹ́yìn sí ìlú àníyẹ̀ lọ́dún kò sílẹ̀ sí sáà alágbàdì àrísí ìlú àrí màfúrú bí nga gàdí náà ìlú báyìí alágbàdì àìsí nǹkan mí ìsàlàyé kò sílẹ̀ àwọn kò sáà fàdílẹ̀ bá ní akala Muhammad tí máa ń sọ muhammadu tí ìsìn tó jẹ́ sí ìyẹn bí kọ́ ní bùkátà pé kí n sọ bẹ́ẹ̀ kìí ṣe gbogbo aláàmọ́ ní muhammadu fúlà àyùkú láti ẹ̀jú èsì jẹ́ muhammadu láti bí ọjọ́ mẹ́rin kò jẹun ẹnìkan wá dé muhammadu ó ń sọ muhammadu tí ní bí tí rí tẹnabẹ́rẹ́gbẹ́ ní aláàmù jáde àbèjì ìlà ó ó tọ̀hún náà ti mọ̀ sí mi bóyá ìgbóyà mi ní ẹni tí bá ń sọ̀rọ̀ lù bẹ̀rẹ̀ àbọ̀ kò ní máa wo òun ara òun nìkan ní òwò háàrù nìmọ̀pàpọ̀ pépé ẹni tí ń sọ̀rọ̀ ó fẹ́ wo ẹni tí mò bá sọ kí ló ní ìdí lórí ní ìdí ẹ̀yẹ ní òbí wa sọ̀rọ̀ ó ní wọ̀tárùkù wú ìmáàrì ẹ̀yìn mi. dọ̀mílẹ̀ mò ń bí ìwọ̀tárùkù wú والطرد نحوه káfún wa ní túnmúlẹ̀ kó mọ̀ ní mọ̀tòrò àbáwọn tó jọ mọ̀tòrò náà ń jẹ́ ọ̀dà nùkéwú kí ni oge ń dà dàka àlùmdà máa dáadé tẹ kí lóòlù jòmù láti rí lórí ẹ̀kọ́ àlùmdà tú fìmáwí كل ما لا تستكل الجملة بدونه العمدة كل ما لا في النحوي يعني كل ما لا تتصل الجملة بدونه مثل الفعل مع فاعله مثل المبتدا مع خبره العمدة ما لا تستقل الجملة بدونه العمدة ما لا تستقل الجملة بدون مثل الفعل مع فاعله والمبتدا مع خبره والفضل والفضل والفضلة كل ما تستقل الجملة بدونه والفضلة كل ما تستقل الجملة بدونه مثل المفاعيل والفضلة ما تستقل الجملة بدونه والفضلة ما تستقل الجملة بدونه مثل ماذا المفاعل فالمفعول به فل فالمفعول معه فل فالمفعول به فل فالمفعول لأجله فل من جاء محمد صباح اليوم أين العمدة أين العمدة واد واد أين العمدة من الأولى العمدة جاء محمد صباح اليوم أين العمدة jaa wa muhammad jaa umda muhammad umda sọ̀rọ̀ àdìyẹ nǹkan fọ́nà ẹ̀sìn lè tọ́jú kúlù ní bàbá àyè ojoojúmọ́ ń gba fájà nù kéwòn kéwòn yẹn ojoojúmọ́ ń gba fájà yẹn sílẹ̀ níbi mọ̀fọ́lù bí gbàgbọ́ ọjọ́ máa rí wọn fọ́nà yẹn wọ́n yẹn fọ́nà ni máa ń jẹ. dá nígbà wọn sọ nípa pé وتركه ترك الفضل كما في جملة كنفسي في أكل يوم دعني كم تعرف فضله أني لمانع منه لا تبلغ وفوت له ìfún ní fọ́dùlà ń bẹ̀ kò bálẹ̀ àtàwọn kò ní sí ṣe pé ẹni tá ń bá sọ̀rọ̀ kò ní ìdíkàbọ̀ ní fọ́dùlà ṣe kì í sọ fún wa pé صلى رسول الله صلى رسول الله كواني لا رياء كل كان في يوم زمان إذا ما يقول رسول الله ما في يوم بابا بيجي جملة بعدين كواني صلى ẹ wá máa ní tó sọ́lá tó pé kò pé pé tí máa ń mú júmùlà pé ní àlè ọmọdé àti ìṣúfọdúlà tó lè báyé ẹ bá ń kábọ̀ rẹ̀ káàlì bá àwọn ipò tí ọmọdé àwọn wà nínú kéwú nígbà tá a bá rí ọmọdé a lè sọ fọ́nlà káàtọ́dọ̀ ọmọdé àti adífọ́nlà àdíjẹ ẹ wo dúró náà. كتب زيد القرآن أنا الأمدة كتب وزيد ayan fadla wala jumla ah, ni boko lako hay jumla min da awali ka ka ba ala ko inda fi awali al qur'an so la ko so la a ki la ni ale bi kí lè àlè bí káà bá ti rí báyìí nínú jumla kò lọ ń bẹ̀rẹ̀ báyìí yẹn ló fà á àwọn sọ kùránà ti ń jẹ́ màbúrú mi ní tó yàrá bẹ́rẹ̀ àwọn aṣọ di náà ìbúlẹ̀ fáìlì àwọn aṣọ lè rí mi ó ti bá àlùkò àná. Ayọ̀ tó pé àní ìdí fọ́nlá nígbà tí o bá ti fi ọ̀mdà àlọ́mdà látọ̀sẹ̀ tí lórí jòmùlá ti fi lónìí. Kọ́lá tó bá tó wá rí fọ́nlá tó wá rí fọ́nlá àwọn ọ̀mdà àbẹ̀ fọ́nlá tó àlejẹ yá wa lára àdáàbò káfí ọ̀bẹ̀rẹ̀ yẹn ló fà ń gbà ní wọn torí èdè ọmọdé kí ló bẹ̀ bẹ̀rẹ̀. àwọn sọ di torí wọn múlẹ̀ yìí dá lọ́kù. nígbà àtọ́ ni pé àfáàní wọ ẹgbẹ́ ló kù ọba ní dúmúlà tí a bá ti rí bọ́ńdà ń bẹ̀ kò bàjẹ́ bí máa ń yẹn nínú kò nídìí. kábàámi lọ dáàkọ̀ rẹ̀ ní bọ́ àdàkọ̀ ìfáyìlì sí dẹ́. زائدة ترى دليل عند يعني ولا عند من كتب زيد كتب وانا سنبي آه، يعني ما تيجي زيد كا لقوا أبل طيب، كتب زيد كتب زيد الإنجيل كتب زيد التوراة كتب الأنزال أنا بني أنا بني أنا في وأنا في لكمو المفعول بواجب من كتب زيد yàwó máa lè dùn wá. Tó dáná lọ sí dùn yẹn, àlùfáàlù yẹ̀dùn lù ẹ̀rọ mọ́tòlá kò lè wọ́n mi. Mami káta dàdé inú ó kó ó kọ ilé àlá àtà yìí káàdì ọdún ó sọ mọ́jà lọ́wọ́ yìí bọ́ ìgbà ọdún mọ́jà. Àná jẹun náà fi fẹ́ ló fẹ́ mọ́ àtàlẹ́. Káta bá wọn lọ́wọ́ ó kó ó kó jẹ̀lẹ̀ sínú kó láti sínú. so ọmọ wọn ni àmọ̀gbà wọn ni náà àti máa ti gbà á lọ́dí. so ọmọ wọn ni káwọn yẹn máa gbàgbó tẹ́lẹ̀ àmọ́ yàwó wọn ni jùmọ̀ àwà. fálẹ̀ kò sí ìdàgbà ìyá kálíbà kẹ́ máa gbà pé ó ìgbà wọn ti dá sí sàlàyé wà ní ọ̀sẹ̀lẹ̀. ìsàlàyé fún wa pé sábà ti rí ọmúdà nínú jùmùlà lẹ́yìn fọ́nlá kì í wá lásán o. فليفيد زائدا وتركه لمانع منه tabati wá wo jumla taari amúdá nìkan bẹ taari fọdúlà ní máa ní ẹ̀mìnhó nítorí pé kìíní kan ní òfẹ́ kó wà bẹ́ bẹ́ẹ̀ nítorí wá kọ́ bẹ́ẹ̀ ni wà ń fi ṣàrò tè èdè bá rí máa yẹ jí omi àdáàtì gbàmí ń bẹ́ẹ̀. a lè fi ṣáàlùtù kí wọ́n fi ṣáàlùtù májèmú ká gbé sẹ́gbẹ̀ẹ́ mọ́ṣínẹ́dù sáńdà bọ́ọ̀dù bọ́ọ̀dù. wọ́n ní ẹ̀yìn já àgbà ìlú láwọ̀ ọ̀rọ̀ àmọ̀hámàdùn ìlà já Yúsúfù ìdámbí. شرط إنبي شرط لونبي شرط gbogbo àwọn ṣáàtù ni wọn ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mùsùlùmí alábọọdù já mùsùlùmí já mùsùlùmí bàbá mùsùlùmí ó ní wà ní bìṣáàlùtù tẹ́bá ti ní mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ ṣáàlùtù fàbí ọtí bá rí máa yẹ jí omi adáàdì nǹkan ṣáàlùtù ó pọ̀ nù kéwù àdáwà tó sáré ti pọ̀ ó jẹ́ wá ti gbá ẹ̀kọ́ ní ọmọ kí á eré yìí di conditional statement. bẹ́ẹ̀ ni wá tú ìtumọ̀ tí ó máa tú ó ti fẹ́ǹdì ìtumọ̀ tí àdáwà tó sáré ti yẹn tú. ẹ̀tọ́ bẹ́ẹ̀ ẹ̀mọ yára fara lórí ìdáná ìdáná táwọn àti ọ̀rẹ́ fún zaja ìdájá dáì mọ́nàfì ìdájá násùlùmọ́ ìdájá mu'minat ẹ̀wọ̀n ṣùgbọ́n àbí ẹ̀ ó náà pọ̀ gbogbo àwọn àti àwọn ìlẹ́yìn ọlọ́sẹ̀ àdáṣọ lórí irinṣẹ́ ìṣọ dúmúlà ní conditional gbogbo ìlú ní conditional tó ọba jẹ́ ọkùnrin tó ọba àwọn kẹrin ṣàkóso tí ń bá mú ọ ọ sọ̀kan ó lè mẹ́nu ọkọ̀ tó fẹ́lẹ̀ àdáàtì yẹn ó ti fẹ́ ti dá mí ni kí ni kí ń bẹ lọ́wọ́ ọ̀nà ọkọ̀ ọ̀nà gbàgbà lọ òwe tó tábà ń dúdú làtọ́ àtọ́fẹ́ sọ̀rọ̀ ọ̀nà wa fi àdáàtì gbẹ́gẹ́ mùsùlùmí ọ̀dùnmáyé àdáàtì sábà pẹ̀lú kí mùsùlùmí lẹ́yìn. sẹ́yìn òyìn ní mùsùlùmí òyìn wá lè ó lè wà kọ̀ǹdíṣọ́nà ó ní àwọn ọ̀nà yìí àdáàtì فباعتبار ما ذكر فباعتبار ما يجي من أداته bí àdáàtì kọ̀ọ̀kan bá tún túmọ̀ ìtumọ̀ tí àdáàtì kọ̀ọ̀kan bá túmọ̀ omi ó kọ̀ yóò máa èdè pàtàkì àti kóbìnrin wa. ordinary jẹ́ àyíwòsó kò sí àdáàtì mẹ́ àtìmọ̀tìmọ̀ rẹ̀ sí ìlànà ìwà. bọ́n mo tún fẹ́ dùn bí níjẹ́ pé níbi àdáde ní àṣàbù ó wá fẹ́ fún wa ní wá fún wa ní irinṣẹ́ mẹ́ta wá fún wa ní mọ́tà wá fún wa ní àpèjúwe àdáàtú mẹ́ta ó ní àdáàtú àkọ́kọ́ ní ìdá ó ní àdáàtú wàlhàzímù asìlò ń fi ìdá láìn wàláwù wàláàlì ìdákàmánì ọ̀dá ó ní ìdá tí ẹ bá ti lo ìdá tó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sílẹ́dù ó ṣú ọ̀ ní kó ṣẹlẹ̀ o fún èyí dáhùn ilé ghana pé yàrá ti rí adáàtì ṣáàtì àwa máa ń ní di lọ́wọ́ mú ọ̀tọ́ lọ́wọ́ ẹgbẹ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ti rí adáàtì ṣáàtì àwa máa ń ní jàwáàbù ṣáàtì man ìdá jẹ́ àyùsùfù fàdúrébù ìdá jẹ́ àyùsùfù fàdúrébù fàdúrébù. ó ti tẹ̀lé ìṣẹ́lẹ̀ o gẹ́gẹ́ bí hábùn rẹ̀ sílẹ̀ ọ̀gá sílẹ̀ ọ̀gá. ìdáhùn jàwáàbù ìdáhùn ó ń túmọ̀ ìhábùn gẹ́gẹ́ ni kò sí ló wọ̀ ọ́. ìdá akẹ́rìndàwù tamud tamud tó ń jẹ́ jàwáàbù sáríkì jàwáàbù sáríkì mẹ́wò hábùn ni wọ́n yà ní hábùn ni kò sí ọ̀gá sílẹ̀ o kò sí ẹ̀rẹ́ mẹ́wò. ó ṣọ hundred percent ni ó ní sọ fún wa pé wàlíhàzímù àṣìlò fi ìdá ìpìlẹ̀ ní ìdáhùn wọ́n ti lo ìdá nínú ọ̀rọ̀ ìfúnjẹ ìdá nínú tó àdáàbò sáàmù àáṣe ẹgbẹ́ ìṣàkó ẹgbẹ́ ìyẹn ìdàwà ìṣàkó gbogbo sáàmù sì ní wọ́n ní fíìmù tó wà níbẹ̀ àdìkàdì àwọn lọ́kì sí ìlú àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ láti lè gbé ìṣàkó sí ìlú yẹn ohun gbọdọ̀ wá ní ìjọ ìjẹ́sí ní èjì lókè ìwádìí tí ìṣòro bá dé kílẹ̀ tó kílẹ̀ tó mi. Ìwọ̀n ìtúbìnrin làbú dàbí dàwà ìṣà. Tẹ́ ẹ bá jẹ́ àyíká ọ̀wọ́ yóò sí pé ní. Làbú dàbí dàwà ìṣà tí èyí tó wá immediate after ìdáyì wọ́n tẹ̀lé àdúgbò láti fi ẹ̀ ìṣà ẹ̀rẹ́bì. ẹ tí ìlera wa lẹ́tà ọ̀làkùnrin ìtàwá òṣà àwọn ìlànà lọ sí ìzá tó wá lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣúnádù wọ́n ti àbẹ̀wò àṣìṣe òfin ìlà hazmu ni o. èyí tí bá wá láǹfààní ẹ̀kọ́ o hazmu tó ní ìdájá ẹ̀yìnkùnlá àfikún kọlu bẹ́ẹ̀ni títú ni mẹ́ṣáàdùn mi ṣe ti dáàbò wọn pé ẹ̀ ní ìmúdá ti kíga tí ó rárá tí ìmọ̀ yá àdàbà ní àwọn afẹ́ni ní ó máa fẹ́ kí o dé mùsùlùmí lò lábẹ́ ẹ̀kọ́ ni ìlú ní kí wọn lọ yóò sì kò mọ́ yìí wàlùfáàtì kí ìjà ààbò ẹ̀ ọ̀là ẹ̀ka ìnáta ìgbòho sí òbí gbàgbé láti ẹ̀wọ̀ èyí àwọn láti tí àwọn ìṣẹ́ náà bá ti dé fún ọ̀rà ọ̀rà àwọn ìṣẹ́ náà kọ̀ọ̀rọ̀ láti dábọ̀ kọ́ni ó sì dáná sáà. Nígbàtà náà di ọdún kẹta àtúmọ̀dé ní káàkiri àyè lọ́sí lọ. Àwọn ọdún kẹta ọdún kẹta mọ́kẹ̀wá ní káàkiri àmì lòdù. Àwọn ìyá mi ní délégéètì. Délégéètì mi ni wọ́n dẹ̀. Àwọn ìyá mi ní wọ́n dẹ̀. Àwọn ìyá mi ní wọ́n dẹ̀ ni wọ́n ráwọn èèyàn wá láti ìlú kọ̀ọ̀kan láti wá ànáǹdé àwọn àfihàwó àfihàwó tó fi ọlọ́wọ́n bá ti bàjẹ́ òun láti dáadáa náà ti bò lọ́ ìwà ìfọ́tò jawaabu ẹni wa wà ayé tá nínú àtàrí kò jawaabu yẹn kọ́ mu ha kọ́kọ́ torí ọba torí ìdánù kí wọ́n ní tí wọ́n ti wà lẹ́hà mu á ti lò ó hakiki kò sí lọ́nù mẹ́ ó wá ní láàrín ẹ̀dùn ẹ̀wà sí díẹ̀ ẹ̀wà fi kí ń lè ṣáájú kò sí àtún lẹ́wọ̀ wọ́n ti já àbẹ́ ijó sàgbégbò sí ìbámu náà mọ́ ọ́dà káàdì wẹ́n tàbí ọ̀hún inú olú ẹ̀yìn ọ̀mọ̀ kíjà ẹ̀yìn lórí láà pé má nà láà الحزم عقد في ايش كده عم يقول انا في كتابة في ذا أنا أقول الله لك إذا لو إن في شيء شعرت جملة هل الحزم في في في في في في في في في أصل؟ لا في أنا بس قلت في كمان كانت مدى في الأفل seriousness level seriousness ní ká fi yín pẹ̀lú mi ó lè mọ́ serious ó lè mọ́ padà níbẹ̀ gbẹ̀tọ́jọ wọn ló lè má padà níbi òtún náà kò lè níbẹ̀ o wọn máa ní kíní kẹ́ni áṣù òfin nǹkan tó ló pọ̀ jù reverse lè jẹ́ kíni the great thing that so nígbà tó kí á tó pọ̀ jù ọ̀la wa ni pé wọn máa ń lo ìdá ìdá fi hàzù fi hàzù hajj ya ó ti wà fáyì ó ti rẹ́dí òwò ẹ̀dẹ̀ ẹ̀gbọ́n kan mímọ́. Amúlù ká lo ìlà fúnṣẹ́rùkù ní alhajj. Kèé ṣe amúlù ká lo ìmì gíní alhajj. ونسقط والأبل أصل في ذلاتهم تكيسي إن أصل رهسكني قل ولو لذاك مانع ذاك bákan náà ta tún ní láwó láwó láwó náà ìyẹn ní ìgbèríko èyí sí hazimu kí n sọ̀rọ̀ kí hazimu gangan kí n tí ó háyẹ́ háyẹ́ seriousness níbi lẹ́mù conditionality tàbí lò kí làwọn lò fún ìdáni ẹ̀wá rí ìrìn àti láwó wọn súnmọ́ra ọ̀nà méjì náà tó wá fi súnmọ́ra wọn ìrìn yìí ẹni ló fún un náà yín àti láwọ́ wọn a máa túmọ̀ mọ̀ ẹ báyìí pẹ̀lú wájú pé fúnṣọ̀ tí ìjọba tẹ̀lé fúnṣọ̀ ní ẹni máa ń tú àti ìdá bọ̀tù láwọ́ máa ń túmọ̀ ẹ máa bí láwọ́ yìí ìta ìbàdàn ọ̀sẹ̀ àmì àkọ́ǹtà ìnáyà tí mo ní ohun sọ ní nípa báyìí bẹ́ẹ̀ni láwùsí àwọn máa ń lò mọ́ wọn ní ẹ̀wá rí ní àtìgbà àtìgbà tí wọ́n mọ̀ mo láwùjí ìtàkìnì máa bí so máa bí ni láwù máa ń túmọ̀ ẹ̀yìn àti ìdá pẹ̀lú mi ẹ̀ máa lọ́jọ́ mọ̀tàlùmá nínú ìtumọ̀ ni nínú lílo nínú tó lílo lẹ́gbọ́n nínú lọ́wọ́n náà wọ́n túmọ̀ hajjúmù ń dàgbà bí ìdára tí wọ́n túmọ̀ hajjúmù kẹfà ní afọ anákàrí jù ìtàmọ̀ ìgbàwọ́ ní túmọ̀ ní túmọ̀ nínú mọ̀tàlùmá ìdánwó túmọ̀ nínú mọ̀tàlùmá láwùjọ túmọ̀ náà But in terms of seriousness, in tó ní seriousness náà wọ́n fi ní ìdá àti ìlàwọ́. so táwọn fẹ́ wá lò gẹ́gẹ́ ni pé wọ́n ti wá rí mùsùlùmí àdùgbà rí sáàlùkù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ní ó ní tùmọ̀. ìtumọ̀ wá ní tùmọ̀ rẹ̀ kọ́ ó ní tùmọ̀ tí ìdí àdá àti ọ̀gá bá ń tú òun lábẹ́jù obìnrin wọ̀ ẹ́ bí sáàlùkù

لو زرتنا لوجدتنا نحن الضيوف وأنت رب لمنزلي نحن الضيوف وأنت رب يا ضيفنا لو زرتنا àlejò wa ẹlẹ́wà ẹ̀wá má láwọn zọrọ̀ tàná ah, bó bá jẹ́ wípé láwọn bó bá jẹ́ wípé ẹ padà wá bẹ̀ wá wò ní bẹ̀rẹ̀ tàdéhùn làwọn jẹ́ àbí tàná ah, ẹ̀ẹ́dì wa ẹ pàdé wa ní nahanu dùyúfà á sọ ara wa dàdé donulé wọ́n sọ̀rọ̀ kò lè máa ń gbèrè náà lọ. àwọn aṣọ ìdónílé ń àdìgbẹ́yìn máa gbélé wa bí gbẹ̀yìn gan lẹ́nu lé àwọn asọ́ra wa di àlejò fún yín bẹ́ẹ̀dì wa ẹ̀ wá sulẹ̀ oúnjẹ tí ẹ káwa jẹ àní jẹ́ kẹlẹ̀ wa làwọn máa ń pààyàn ẹ̀ nígbà bọ́ńtà fẹ́ ló ń bẹ̀rẹ̀ pé láwo kí ló túmọ̀ láwo zuru tànà sáàbù fìgínì tìmáàgò wá mọ́ àbí láwọn tẹ̀ kọ́ fìmáàbí ìdá àti ìmùtẹ́kùbà ọ̀bọ̀ ìfaná. لو زرتنا لوجدتنا نحن الضيوف وأنت رب المنزل نحن الضيوف وأنت رب المنزل wọ́n láwọn nínú àkíjà ó ní mo ti jẹ́ o sílọ láwọ́ sílọ ń sọ̀rọ̀ sọ̀rọ̀ nínú àkíjà ní mo ti jẹ́ àwọn afá alákìdá wọn ní nígbà tí yẹn gbọ́dọ̀ sọ láwọ tó ní àwọn tí àbídà wọn máa ń fún láwọ ní báàbù torí wọn fún láwọ ní ẹ̀rọ fún láwọ báàbù ní kìtàbù tawhid ní báàbù fi لو كان هذا أبي lẹ́kúntù gẹ̀ẹ́lì jẹ ọmọ buka kabalẹ̀ ọ̀rọ̀ bàbá wọn bú ni ó wá ní bàbá wọn ní bàbá ah bàbá sì dá kí lè jẹ́ àbá mi ó yàrá mi rí yẹn bá ti lówó lọ́wọ́ tó láwọ̀ yẹn kò dá nṣẹ́yà àìlówó lọ́wọ́ rẹ̀ kìí ṣe ikú ń tọ́ wọn jẹ́ àbá rẹ̀ wọn ó bàbá má jẹ́ ní kó jẹ́ àbá rẹ̀ jẹ́ àwọn gan-an ọ̀rọ̀ yẹn لما حصلت لي الحادثة أم بجت مسلم أجوني حادثة accident yìí ò bá ti ṣẹlẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ accident olùwàbọ̀lé yẹn lè jọ bọ́kàtí sọ̀rọ̀ ẹ̀gbọ́n kadìrà ẹ̀nìkan ní àlè gbọ́ngbọ́ngbọ́ngbọ́n tó wà kọlu yẹn alẹ́kọ̀ọ́ ni torí pé àlọ́bìn ní fẹ́yìn náà láwọ́ tẹ́fẹ́ bá bàṣẹ tọ̀rọ̀ èṣù ní máa ń fọkàn rẹ̀ tí ọmọ ènìyàn tí kò máa sọ láwọ́ ara wò bíi pé ìṣẹ̀lẹ̀ òun kéde kọ́nà ọba kọ́ fún yàn pé pípé yàn lọ́sàn míì láti má jẹ́ kí ìṣẹ̀lẹ̀ òun ṣẹlẹ̀ sí yàn àìsí kọ́nú àkídánú hadith bàbá ọ̀bùnà àmà bá sí pé wà lọ́sàn náà má àsọ́ bákà lámìyàn fún lóbìnrin أن ما أصابك وما أخطأك إن تولى مو لفت يوبا وديسك àyẹ̀takọ́ òkígbẹ́kọ́ àti ìdá ọlẹ́ni tí ọfà tí wọ́n ta òun ò ní bà ọ́ ni wọ́n nà má àsọ́ọ́bákà èyí tí wọ́n tí wọ́n ta kó bá ọ alájà ẹ̀sọ́ bẹ́ẹ̀ àṣìbá bẹ́ẹ̀ alájà àyẹ̀bù ní ẹni ìyẹn yìí wọ́n tún wá rí alájà kọ́ ó bí bẹ́ẹ̀ lọ́tọ̀ ó tàka sí mi àti kàǹkọ́ gbẹ́dà àti dá ọ láti sọ pé kíní ìwọ̀n ó bá ọ kò sí mọ́ ilé lọ́fẹ́ yẹ tó ọ yẹ lọ́gbà náà nìyẹn èmi ò lọ sáfà fún pátápátá àbá tí wọ́n bá ń sáré lọ pàdé ọ̀tá àbá ibi tó wà ní gẹ́gẹ́ ó rí kò sí ìlàlẹ́ ẹ̀kọ́ ni ó wá sá lọ sí ibi tó wò ó fi pò ní ó sèbù ìbẹ̀rù gẹ́gẹ́ ní yóò ti lọ pàdé nípa ó ní nàlẹ́ mọ́tà lẹ́bí tẹ́fẹ̀ owó nàmí nìfẹ́ ilẹ̀ òun tóbi tá a ti lọ kí láwó nínú sọ̀ríà aláwọn reservation nípa ayẹyẹ láwó yálà aláwọ akọ́ lágbáwọn àbá sọ́nù yorùbá náà fa if i have not done this and this would have not occurred lọ́lọ́pàá ọ lè má ṣe ń tọrọ bí ipò òun ní àìsí òun àbí ṣé òun fa sábàbí àbò lápòsí ẹ̀jọ́ ṣèyá ẹja gbìnà sí láwó pẹ̀lú bọ́lá sá kéwú dé bẹ́ẹ̀ ní ìsinmi bọ́lá ó tá a láfẹ́ gbìnà sí ni láwó tí aforúṣẹlẹ̀ sí wa táwa ń sọ pé tó bá jẹ́ wípé ó yẹ ni o gẹ́gẹ́ bí láwó àtúnṣe sí ẹni sí ah! wọ́n sì sọ fún wa o ó ní ká lóògùn yìí mẹ́ta lóògùn yìí wá sí kú ìwọ̀n lọ́pa bọ́ọ̀lù ògùn náà ni ó kù ní láwò dáadáa èyí ọ̀rẹ́ ẹ̀dì tọ́lá kí mo rí ṣe láì ní ní abúkàṣà sí ni ó wá ń sọ pé á ah, tí yìí bá sùn lọ́lé kí ló ní á ah, wọn láyé òde sẹ́rẹ̀ bọ́ọ̀lù lọ́lé kí ó nẹ̀ ní ó ṣẹlẹ̀ sí ọ táàbù bá ṣẹlẹ̀ síyàn ìyẹn sílẹ̀kùn láwọn bọ̀yẹ́ lè sọ láwọn gbádáadáa tí ò ní àlámọ̀ alákọ̀ọ́mọ aburú ọlọ́bí dá kanú orin àfáà pé yàtọ̀ ìfà náà lọ́wọ́ sóró sáná lọ́wọ́ sáná ìsàná láàárọ̀ òṣòro ó fà wá sọ̀rọ̀ òṣòro náà lè láàárọ̀ òṣòro fà wá sọ̀rọ̀ òṣòro bú mẹ́wọ̀ lọ́wọ́ lọ́wọ́ àǹtà Yusuf làkúntàbọ̀ ìsàlẹ̀ jìlìsà mọ́sọ̀rọ̀ ẹ̀wọ̀n sọ̀wọ́n àwọn kọba ta alimuhim ìtumà tí ká fi mọ́sínádù kọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ṣáàrùtù túnú tó rẹ̀ ni àfà wípé wáyìn gbé ṣáàrùtì ayọ̀kọ́ ni wáyìn gbé ṣáàrùtì bẹ́ẹ̀ ti bá rí máa yẹ jí ان شاء الله تسوجوا لله نبقى احوال المسند فصل علمي قول المسند فعلا وقول المسند اسما وكون الفعل المسند مقيد بالفعل بالمفعول به ونحو تقييد الفعل او تقييد المسند بالفعل بالمفعول به ونحوه أو عدم تقييده بذلك ثم تقييد الفعل بالشرط على آه، في ما لا هي يسرعه وكونه فعلا فللتقيد بالوقت مع إفادة تذكر والفعل في المفعول عند له في والقدى والبشر